àgbàlagbà ní kọ́kọ́ máa ń mú nǹkan títí ẹ kọ́ mo sì kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀gbẹ́ kọ́. ẹ bá ní gbàngàn jẹ́ mi náà máa pẹ́ kan. wetin be this. kí ni mo ti ń wí. òun ló ń yẹ ẹnu mi núgà yín. n fi ṣúgà sí mm. oyin ní fi sí mm. lórí àgọ́ ọ̀rìn dé. don't worry just dey play. àníkọ́ mo máa kú kí ni ọ̀padà gbá tẹ́lẹ̀ mi bá gàn náà ni. I don't know. àwọn ẹgbẹ́ ń bẹ́ ń gbòòrò tí wọ́n ń ṣiṣẹ́ lọ fún ìyá wọn tí wọ́n ń kówó wálé títí ẹ̀kọ́ èmi àti ẹ àjọ wọn à ń mọ́ gaari nínú ọgbà kẹ́ni òrí pé ṣe láre ọtún àṣetí òní ìfi ṣúgà sí. God have mercy upon us. ṣé owó tó ṣe kọ wá àfìsí. màmá mi àti irun ọdún ẹgbẹ́ ọ̀kan kẹ́mi náà gbẹ́ ọ̀kan tèmi náà. ọlọ́pàá máa kọ́ anybody. ọgbẹ́yọ̀kẹ́ kì í kọ́ ọgbẹ́yọ̀kẹ́ ṣé mm. torí pé ìsọ bọ́ọ̀lì tó mú lérí mi lánàá tó mú lérí igbá mi lánàá. èèyàn ga gbogbo ẹ ti á da páropáro. Eh? ọkọ mi èwe ló fẹ́ méjèèjì yìí ló fẹ́ ẹyọkọ ẹyọkọ ọkìn àpò kọ̀ọ̀kan ní méjì ló fẹ́ èló ló mú lọ́wọ́ ìwọ bóyá ṣéǹgì wà ah, ọmọ wa ni dúró jẹ́ ń bẹ fẹ́nẹ́ díẹ̀ sí ó lè jinlẹ̀ dáadáa èyí ní òkun díẹ̀ ń bọ̀. kódà ọjà tí ọ̀yá látàárọ̀ yìí là á ṣe ń ṣe díẹ̀díẹ̀ là á ṣe ń ṣe níwọ̀nba kò sí. wetin be this. ó sì máa dẹ́rù bà mí ṣé àdúgbò èyí lọ́tàn yìí ọmọ ayé kẹ̀kẹ́ kí ẹ ọ̀kẹ́ èmi eh, bọ̀ dákun. Eh, èmi èmi èmi tó jẹ́ pé mo dábùn ẹ̀jẹ̀ mọ́ ẹ̀jẹ̀ ń pọ̀ ni. I don't know. ọ̀ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lọ́wọ́ àǹjí kẹ̀kẹ́ kí àdúgbò ṣé méjèèjì yín lọ́lọ́ fẹ́ mọ́mí ẹ wo àwọn tí wọ́n jẹ ẹ́ lówó tí wọ́n ń pọ̀ lókè ẹ̀wọ̀ ìyáàánú. ìyáàwó. Ah! ọ̀kẹ́ ọ̀kẹ́ ewu ara tí ọmọ yìí ti máa ń dá fún mi torí ọlọ́run ẹ wo bí ọmọ yìí ṣe ń jẹ mí ní gbèsè ìwọ ọlọ́run irú ọmọ wo lọmọ ọ̀kẹ́ yìí ah, eh, ọkọ mi má bínú ṣòro eléyìí náà ọ̀dà tó bá jẹ́ déédéé ara ẹni ah you never see anything. ọ̀dà Okay. ni òun tí ń sì fi ojú ẹ̀ tí ń fi rí kódà ọlọ́ọ̀fẹ́ tó bẹ̀ nínú ọlé tí a jọ wà yìí omi ò ní fi kéde. fúnkẹ́. mo kàn mọ́ mo kàn mọ́ mọ̀ fi ọ́ lẹ̀ ni ṣọgbọ́ sórí gàrí bó ṣe mọ́ lásẹ̀ fún fún ọ̀sẹ̀ kìíní náà léyìí ni eh, eh, eh, bọ́ba ti wá rò pé kò tí ọlọ́run bọ́ọ̀tà lọ́kọ̀ lọ ṣiṣẹ́ ṣọgbọ́ dàgìrì dàgìrì. yóò ṣe lè ìfi ìfi ṣúgà sí mo fi sí. ẹdún ní láti mi ẹbí ẹpá jẹ ẹbí mi ẹbí tèmi náà. ìjọ nọ. ṣiṣẹ́ ni mo ṣiṣẹ́ owó mi ni iṣẹ́ ẹ̀ tiẹ̀ náà tó bá ṣe ọlọ́mú wọ́ fìrà kọ́ wá fìrẹ̀. ẹ ńgbà tẹmọ ńgbà tẹmọ pẹ̀lú ìtọ́jú mi kí lẹ bí mi kí lẹ bí mi dín ńgbà tẹmọ pẹ̀lú ìtọ́jú mi kí lẹ bí mi dín kí lẹ bí mi dín. àná ọgbọ́n wọ́n nígbà tí mi ò ní tọ́jú ẹ kí ni mo bí ọ fún mi. ṣé bàbá ẹ lọ tọ́jú ẹ tó fi dàgbà báyìí pẹ̀lú kòkó wa èyí iṣẹ́ kí n ọkọ̀ ò ṣe ọ́ máa rìn kí àdúgbò ni. you never see anybody. sọ́mọ níwọ̀ yìí má jẹ́ sọ̀rọ̀ kí n sọ̀rọ̀ ọ̀kẹ́. n pẹ́ mi ní yín náà. God have mercy upon us. owó ọ̀dà gàdí. ọ jẹun tẹnu olè. ẹ bá jẹun. ẹ bẹ ẹ bẹ ẹ bẹ ẹ bẹ ẹ bẹ ẹ jẹ́ kí ẹ jẹ́ kí mú mi rẹ. ìwọ ọdọ́run ṣí ọmọ lè ní ṣí ọmọ lè àbí sanwó ní. ká gbé wa ní gbé wa rìn kò ní.